ìpadàbọ̀ jésù jésù kristi fi pípadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì fi wé ìgbé ayé noa ó dàbí ohun gbogbo ń lọ bí ó ti yẹ nítorí náà àwọn ènìyàn mú un ní yẹpẹrẹ ìkìlẹ̀ ọlọ́run fún ìrònúpìwàdà àti ìgbọ́ràn ó ṣeni láàánú ọlọ́run pa gbogbo ènìyàn run yàtọ̀ sí ẹbí noa ìkún omi gba ayé gbogbo ènìyàn di òkú jésù wí pé bí ó sì ti rí ní ọjọ́ noa bẹ́ẹ̀ ni yóò rí ní ọjọ́ ọmọ ènìyàn wọ́n jẹ wọ́n mu wọ́n ń gbéyàwó wọ́n sì ń fa ìyàwó fúnni títí ó fi di ọjọ́ tí Nóà wọ inú ọkọ̀ lọ kíkún omi sì dé ó sì ru gbogbo wọn gẹ́gẹ́ bí ó sì ti rí ní ọjọ́ Lọ́ọ̀tì wọ́n ń jẹ wọ́n mu wọ́n ń rà wọ́n ń tà wọ́n ń gbìn wọ́n ń kọ́lé ṣùgbọ́n ní ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù òjò iná àti súfúrù rọ̀ láti ọ̀run wá ó sì run gbogbo wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ yóò rí ní ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn lúùkù orí kẹtàdínlógún láti ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ọgbọ̀n ẹ̀kọ́ jésù kristi yóò padà wá sílé ayé nígbà tí a kò retí yóò gba àwọn àyànfẹ́ sókè ọ̀run yóò sì gba àwọn aláìgbàgbọ́ sínú iná ọ̀run àpáàdì àwọn tí ó bá kú yóò wà lọ́wọ́ ìdálóró sátánì ẹ̀dá tí ó burú jù sátánì tí à ń pè ní èṣù yóò fìyà jẹ ẹlẹ́ṣẹ̀ ní ọ̀run àpáàdì lákòókò kan náà àwọn àyànfẹ́ tí a gbà sókè yóò wà pẹ̀lú jésù kristi ní ọ̀run nínú àlàáfíà àti ìgbádùn ayérayé nítorí náà à ń rọ gbogbo ènìyàn láti jẹ́wọ́ ìgbàgbọ́ wọn nínú jésù kristi kí wọ́n lè yẹ fún ìgbàsókè jésù kristi nìkan ló jẹ́ bí agbẹjọ́rò fún ẹlẹ́ṣẹ̀ ní ọjọ́ ìdájọ́ ọlọ́run kristi tí ó kú fún àwọn ẹlẹ́ṣẹ̀ yóò ṣìpẹ̀ fún àwọn tí ó bá gbàgbọ́ nínú rẹ̀ yóò sì yọ kúrò nínú ìdálẹ́bi ìjìyà ọ̀run àpáàdì olùgbàlà yóò kéde ìdáláre àwọn ẹni mímọ́ rẹ̀ bákan náà kò ní jẹ́ kí àwọn ẹlẹ́ṣẹ̀ wọ ọ̀run rere àdúrà olúwa jésù kristi mo fẹ́ lọ sí ọ̀run rere n kò fẹ́ lọ sí ọ̀run iná àpáàdì mo yọ̀ǹda ayé mi fún ọ lónìí mo jẹ́wọ́ rẹ ní olúwa mo sì gbà ọ́ bí olúwa àti olùgbàlà mi mo jẹ́wọ́ pé láti òní lọ n ó sìn ọ́ ní tòótọ́ n ó sì tẹ̀lé ọ fún ìyókù ọjọ́ ayé mi nítorí tí mo ti gbàdúrà mo jẹ́wọ́ ara mi bí ọmọ ọlọ́run a kọ orúkọ mi sínú ìwé ìyè ọ̀run rere sì ni ibùgbé ìkẹyìn mi ẹ̀yin ọlọ́run lógo.